قول مفيد على كتاب التوحيد كلا كتاب التوحيد لمحمد عبد الوهابي كفاوى محمد بن صالح العثيمين في الشرع ولينكا من قوانين مولون لوكا káàfin rí àánú ọlọ́run bá láyé tálùkì àmà láti máa ẹ̀kọ́ tó ṣe pàtàkì jùlọ sọ́nà nítorí ẹ̀sọ́ gbogbo Qur'an kalẹ̀ sọ́nà nítorí ẹ̀sọ́ ọlọ́gbọ̀n iṣẹ́ ọlọ́run fẹ́ owó nípa tawhid nípa ìmọ̀lọ́run lọ́kàn bí tí a fa ń kọ́ wa lọ́rin báàbù máa já àmìnàkúrádá kufru bani adam tarku um dina um wa huwa gulu fi salihin báàbù tó fún yíwa wípé sábàbí tún mú àwọn ọmọ níbi adam ya kìfèrí sọ́fin ṣẹ̀sìn wálẹ̀ ìdúró ẹ̀sìn ẹ̀sán sílẹ̀ náà ni àṣejù nípa àwọn ẹni eré àmà sáìdà là ń kà lọ́wọ́ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ asáàdìsà tafsiru àlàáyà lẹ́tí fi sótò náà ẹlẹ́ẹ̀kejì ẹ̀fà látàrí ẹ̀kọ́ wa pé asáàdìsà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tafsiru àlàáyà lẹ́tí fi sótò náà وناني كما آية ونسك النور فصدق ذلك وبيان أنهم يتواصون بالباطل كي أسرائيلي أو تنسك سامو سايا وانسكي يكون هنا جاز تربيش إلا بسناني وهذا خلاف الطريق المؤمنين ليه يتفيد جونا تعمل المؤمنين ما يطرح الذين يتواصون بالحق والصبر والمرحمة àwọn mùsùlùmí àwọn mọ́mìnì àwọn ọmọ pàṣẹ kí ma sòdodo ni kí ma ṣe sùúrù kí ma láàmú lójú rẹ̀ṣùgbọ́ homer alubatin àwọn ẹni ìṣìnà wọ́n jọra wọn wọ̀dọ̀lá àtàwọn ẹni anù ọlọ́bí ẹ̀tọ́ wọ́n sọ́bẹ̀ náà homer alayhi àwọn náà ma kòkòrò sí ní táwọn náà lórí ẹ̀ amúmìnì ọlọ́mùsá àti wáyé mímìnì òdò lọ́ni ìlàlẹ́dínà àmẹ́nu àmẹ́lú sọ́lẹ̀ àti wọ̀tọ̀wọ́sọ̀ bẹ̀rẹ̀ hak wọ́n tó lòdì wọ́n máa kìrìkù sí òdò wọ̀tọ̀wọ́sọ̀ bẹ̀rẹ̀ sọ́bàr wọ́n wà lórí sùúrù wọn kìrìkù sí sùúrù ó di wà سواء كانوا رؤساء سياسيين أو رؤساء دينيين ينتسبون إلى الدين وما أتقعوا لوري ń ṣe àṣà ni wọ́n àbáwọn olórí wọn jẹ́ ẹlẹ́sìn tó ń fara ti ẹ̀sìn kan فسجد واحد منهم لا يموت إلا وقد وضع له رقيلة أو رقيلة من بعده يمنع هذا أمر الذي هو عليه ẹ̀rí pé kọ̀ọ̀kan nù abẹ́kùn nínú ọdún bá kú ní kú ìlà ọ̀kan wọ́n ra ìyà ìbìbẹ̀ wọ́n ya èrè rẹ̀ يوم نسي ان اسمت والعيد السابعة يقول لك جبلة العدمي داوما نبي عدم الداري في كون الحق ينقص في قلبه كي اوددو اما ديكو من بايا من بس من يلك مدمينيا كي اوددو ما ديكو من بايا انو اكارني والباطل عليه يزيد والباطل يزيد ثاني الشنائر إما النفتر إما القسم هذه عبارة تقيد من حيث قوله عدمي عبارة يقولوا بحل يقولوا يوم يشكمينيا نوا باتبانجا ومينيا كيو تنا يذكر مني بقطع الأمر نظر إلى من يمن عليه تزكية من النفس فما يدلع الله سبحانه وبعث عن نوره تصرف تلونكم وفقنا ما فإن الله يقول تقول يقول قد أفلح من تزكى وقد خاب من قد أفلح من زكاها وقد خاب من دساها نظرهم بأن شط الشمس وقد أفلح من زكاها ẹjú bá fọ̀ ní ẹ̀má ilé ìsúlérè ń tẹ̀ ọ̀rọ̀ jẹ́ àpòlù wa mọ́ kálíbà àsọ̀rẹ́rẹ́ ìkàrà káàbà mẹ́ndẹ̀sà báyẹ̀ ní ẹjọ́sì ilé ìsọ̀rẹ́ ìbú ń tẹ̀ ọlọ́mọdọ̀sì ẹ̀mí wọ́n mẹ́jọ àti ìfẹ́ mi rọ́bà kọ́ọ̀lù ó jìbìlàtún هو ما يدبر مرأة عليه هنا نتواتي ما يهلا أتسيومينيا أي يخلق عليه ويتبع ويبدع òun náà ní dá dáadé lórí nítorí ti jẹ́ pípa bí ààrẹ ni nítorí pé ní tí ó máa dálẹ̀ tuntun tí ó máa dálẹ̀ ni bí máa na tàbí àtúnlọ́fi àlẹ́yìn ìsàn ìsì kíkọ́ mi níyàwó lórí rẹ̀ من حيث هو الإنسان من جمينية النظر إلى كونه ذكى نفسه أو دسى تدعوه إن سمياري مني بنت سمياري فالإنسان من حيث هو إنسان وصفه وصف الله بوصفين أمينيا تبان جمينيا ولورون يتلو أوائر المجي قال تعالى فقال تعالى رزق إن الإنسان لظلوم كفو كفار إن الإنسان لجمينيا لظلوم الكفار ولورون يقول ألبسني قال تعالى رضو أطلي الله المؤمنين وحمل الإنسان إنه كان ظلوما جهولا ومن يجبيا ما ومن يقول من يجبيا ألبسي على المكان أما من عيث ما يمن, يمن, يمن, يمن الله عليه من عيمان والعمل الصالح فقدنا وضعات سوريفون كما الله سبحانه وتعالى قومي إيمان جيف ونشيرتي فإنه يرتقى عن عاد يوعى كل مني لكن كباري من القرآن كما ساكيت من القرآن ترى ما روي أمي إني على إنسان ما أبلك لأني كي أسمى بروج ولا لا له إيماني فما كان يوعى مسمى قبو وبعد ذلك بطلب إنسان العصر إن الإنسان في خطر إن الإنسان ليدقع إن الإنسان ظلوم كفوه وعلى يدور من يقي أمين يو كما في السبيل على ما تناري ثم بس عنه من الله عليه ثم في منع دعا أقول من يوعد مسلم أقول يوعد مؤمن أقول يوعد كريم محسن أقول يوعد kan miyan yi man jami mai rata idan jami mai rata bidda ne ko da yi bidda ne mara buka gomi rahimu ba ó ní yàtọ̀ ọmọ ènìyàn àti dábà ló náà ni ọmọ ènìyàn fi kọ̀rọ̀ iṣẹ́ tó ronú sí àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ba tó bá sọ̀rọ̀ ìdí mọ́sítútù ìwọ́jọ́ sọ́yẹ̀ fọ́nà ọ̀ba ìgbà yẹn ní pèlú ní ọmọ ènìyàn gbọ́n ní ìnáwó ìṣẹ́lá fi ọgbọ́n لقد خلقنا الإنسان في آخر تقويمه ثم رددناه كل الذين آمنوا وعملوا الصالحات والله تعالى عالم نعم ناوله نعم، حين ارتكى عن هذا يقول هذا لقد خلقنا الإنسان في أحسن التقويم ثم رددناه أسفل السافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إذا جاء من ميلة تداج له ما يقرر لينا يقرر ميت يقرر له إلا الذين آمنوا أفضل من إيماني وعملوا الصالحات فلهم أجر غير ممنون هما بساتين ذكب إليه فالإنسان الذي يمن الله عليه بالهدى سيومانيا فلو ما عنه لك لكم يعني في منا فإن الباطل الذي في قلبه يتناقص أبدو أنه باري باري باري نوكري كما ذكوني بريسي الممسي ربما يزول بكلية كلا جميع لفوكم تبلي كعمر بن الخطاب ربي عمر بن الخطاب سبعة عيسى عمر بن الخطاب رضي الله عنه ní bẹ̀rẹ̀ islam ó wà náà tí wọ́n gú sí islam pọ̀ ó wà náà tí wọ́n han islam lẹ́mọ̀ for the first six years first six years ó wà náà tí wọ́n han islam lẹ́mọ̀ dípò pé àwọn èèyàn máa ń ṣe ọ̀rọ̀ fẹ́bí kalẹ̀ pé ilé tí wọ́n náà kọ̀ọ̀kan ọba islam ni wọ́n pèrò ara wọn náà kò pèrò ọgbà nípa islam kò sí ìsinmi nínú òkùnkùn idan kuka waye a zakar madina su kuma nasu madina ta amma an ga su kan murna ba islam usiya ma musulmin nan kuma sai allahu akbaru sun bi tuwon kwasi mawa wa nun darar arta da ya sufa mawa an gosu da kuma ba su yi jaya hanyar umar da kasuwa tuwa nun darar arta tuwa kalakun tuwa wali gbogbo ìwọlé ẹjọ́ náà pé ọ wá jà ní ọ̀pọ̀ àà ah, ọ̀gbẹ́ni tí wá wá kan gbá gbà wá ìwọlé tó wá ti ṣàhádà ẹ̀kọ́ ń gba ìsìlámù yẹn láwọn mùsùlùmí máa sọ pé Allahu akbar tí wọ́n pẹ̀lú onígbàdí ní ìrìn òkú ìjọ náà ó di wà àwọn Abu Sufyan àwọn Abu Jahl àwọn kẹfìrí àgbàlagbà àwọn àgbẹ̀ kàábà nínú àwọn wà náà kúrò sí di ààbà ẹgbà ah, àwọn àwọn ohun ń bá rọ́ọ̀ṣì lọ́bẹ̀ ọba kan àwọn mùsùlùmí bẹ̀ gbogbo máa fi àjẹ́ wọn báyìí lọ́kùnrin àbí Umar bin Khattab kẹ́kẹ́ òdìgbà Islam àti ibn Hamza bin Abi Talib ibn Abdul Muttalib rìzáàtì wọn bá padà ó kú táwọn bá ní kí àwọn ọmọ tóònù gan tí ó pàwọ̀ lọ́fàá tí abdullahi bin mas'ud ma lọ pé islamu umar fatuhu islamu umar fatuhu wa ijiratu o nasuru akhiratu o rahma abdullahi bin mas'ud ma lọ pé islamu umar fatuhu ìjá islamu umar ọjọ́ àbísí na nìkọwàá nígbà tí ṣe ẹmọ ògbà gba islam ọkọ̀nà gba islam ọ̀pọ̀lọpọ̀ tó ń bẹ̀rù tó bá gba islam ìyá ó di àwọn nígbà tí ẹmọ ògbà islam di àwọn fúlàní ìwúrí ìpọlọ́sọ́pọ̀ àní bàbá ọ̀bí àní bàbá ó rí wọ́n lẹ́gbẹ̀ẹ́ táwọn fúlàní ìwúrí nù tọ́lọ́ táwọn ní bàbá àwọn ní bàbá ọkọ̀ àwọ̀ yẹn ti dáadáa fi wọn gan tọ́lọ́ fúlọ́pù bá ti rọra àbúrà kí ìbò àìlẹ́ lẹ́sàn rẹ̀ àwọn tó bú wọn bú ọba wo fún ọ lẹ́sì ìgbà kí ẹ mọ̀ nípa ìtàn àwọn tẹ̀yìn rẹ̀ pé gbogbo àwọn fẹ́ tàwọn náà ni gbogbo àwọn fẹ́ tẹ̀yìn bá ní kí wọ́n bíráìbù ọba àwó ni níbi sọ nǹkan sí sọ nǹkan kan àmọ́ ìrà gbalẹ̀ wípé olómi ó gba àwọn fúláyè ó gba àwọn fúlàní láàyè. Ìgbà kí ni sọ pé ọ̀ mọ̀tàn ní fúlẹ́sì ní àìmọ̀kà nílẹ̀ láàmù alámàtà ìwó ìdíkòtò ìwówé ẹ̀mì lọ́rin irú wá ìbùjì wá ní níparíwò a ní agboolé àwọn haúsá ní a ní agboolé àwọn fúlàní ní a ní agboolé àwọn kanúrú ní ọkọ̀ wọ́n láti wá ìmọ̀ ní ó di ẹgbẹ́ náà nìlọrin náà ní ìsìlẹ̀ ní gbogbo àwọn olúwẹ̀ ó di ọlọ́pàá sọ abubu mo sọ yẹ ẹ̀yin náà ẹ máa sọ ẹ máa sọ dámọ̀ ẹ máa sọ ẹ máa sọ kúrò tó wá wo prógrámù àwọn tó ń bú ọba owó yẹn tó wò nínú lẹ́sì tó ti kọ́mẹ̀tì yẹn wọ́n ti five percent sí eight percent wọn kẹfẹ́rẹ́ gbogbo wọn. wọ́n ti ẹ̀yin mùsùlùmí bọ̀ ayé náà ń tóbi ayé mùsùlùmí bẹ́ẹ̀ wà apá àti àti ìdílé oúnjẹ nípa nípa wọ́n ti jẹ́ ni ìṣèlú múnáwá ní chọ́ọ̀kì ẹ̀yin máa sọ̀rọ̀. ọdí agbága ajẹ́kù fẹ́lẹ̀ ọmọ ìbúwà ọ̀rọ̀kọ̀ ẹwà lùkèlè fẹ́ di ọmọ ilé ẹgbẹ́rà bínú ìdámùdá ọmọ wà tó wọ́n sílé ọkọ̀ ẹnìkan bá wọn jà ọmọ ní ọmọ máa jà máa jà ó ti fà ni ó ń tẹ̀sí mi náà ti bẹ́ẹ̀ mi náà ní maka náà bá fi ẹ̀ tó ń Chicago ní kẹ́lùsì wà ní máa bá wá jà ẹ̀sí ìmú tó ẹkó súnmà wà ló borí ẹ̀rù lọ́wọ́ lọ́wọ́ ó dé ló fẹ́ jù fúlàmì kò fẹ́ jáfù ìmú ní ọ̀nà ìgbẹ̀rù bọ́lẹ́ni ní bíi bí èsì jẹ́lu ẹ̀ lẹ́ni olùfẹ́ jọ ní bá wájà lẹ́lẹ̀ ẹ̀ wà lè borí ẹ̀rù ó ní títí ní ìyá ní ti àwọn balógun nù mo fẹ́ jọ ọ̀yìn ọ̀rìn ó kò tó ti bì ọlọ́run kò sànù wa ẹ̀yìn ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ kó àjọ ní Nàìjíríà ni kí نعم نعم نعم هو خالد بن الوليد خالد بن الوليد عمر جاهز الله ìdí ọdún kọfà ní ọmọ gba Islam ọdún 18 years àbí 21 21 years 21 years after tẹ́lẹ̀ Islam ti ṣe ọlọ́ọ̀bá 2 years tí ó kúrò ní àdébìnrin wọ̀lú àdébìnrin wọ̀lú dubai kìí jẹ́ olóòhàn musulmi lójógó ohud ayé olóòhàn musulmi lójógó ohud ó ní wa òun gánà pé káì na rasulullah ìhàdímọ̀ àwọn musulmi sọ́wọ́ fún ìgbà ní islam ìhàdímọ̀ kọ́lá àti islam ìhàdímọ̀ ìmọ̀ gbogbo gbogbo jẹ́jẹ́ tó islam rẹ̀ ti wó dànù ti gbogbo àìsàn ti wá lọ́wọ́ من وإكرم بن أبي جهل إكرم أما أبو جهل إكرم أولا أنا جدا يا عليه السلام غير وكذلك أهل العلم جدا وفهمنا أبي حسن العشعري أبي أبيات العشعري معتزلني كان معتزليا بكلاني ثم قلبيا لين قلبي قلبيا قلبيا اي اما خوارج من باين ثم سنيا لين ينقل سنة لفا قالوا بعد كان الاسلام هم يعقلوا بس ابن حسن عشعري معتدلاني الله سبحانه وتعالى واقع منه واقع في سنه àwọn ọ̀fẹ́ ìsìlámù tó jáwọn máa lé kílò rẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n òkú káàì bàbá ìgbà plan àwọn jẹ́ àti bí ní súnà káwọn àfẹ́pọ̀ àwọn tẹ̀lẹ́dì àwọn dáàbì àwọn máa bá àwọn lọ mo tẹ́lẹ̀ àwọn bàbá lọ nínú dáàkẹ́kù dáàkẹ́kù táwọn sì ń fi káwọn náà wọ́n mú súnà yẹn هي هو والسنة بني آل السنة أما عقيدة وعقيدة عشقرية لي وأنا مدرسة عملي لوا كما مزايد سواهي وأنا مدرسة عملي لوا أنه سنة مدرسة أبو حسن العشقري àti mọ́dátà ibnu kenya rahimahullah oye àwọn ọlọ́pàá lọ́dọ̀ àti wọ́n ní àwọn ọlọ́pàá àṣàríyà àṣàríyà àṣàríyà àṣàríyà Sharia Sharia Sharia Sharia Sharia àwọn ọ̀tá islam ni àfá àwọn èyí hátàlá bọ́ hátàlá àṣàrí wọ́n padà di àdìsúnà gidi gan pé wọ́n ọ̀tá wọ́n pẹ̀lú ẹ̀ wọ́n sọ gbọ́dọ̀ ara ọ̀ abala àti tàfà àmà àti yóò ọmọ ti àdìsúnà gidi tiẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn tó yàn wọlé pẹ̀lú pẹ̀lú àdìsúnà fi àkídà ثم قلبيا ثم سنيا وابن القيم كان صوفيا بحيم انصف سنية له لا فعه أبعى بأفعى وعجزالنا نهجة الإسلام يعني كما نقول جزالنا نهجة الإسلام كنا على الكلام الفلسفة أصلا أهل السنة وقف في السنة للباب بطلة وفلسفيين هذا الكلام wọ́n wá wọnú ẹ̀ gan-an ìtàwà rí gbogbo ẹ̀rọ ni ọkọ̀ gbogbo ẹ̀rọ ni ó bá kó mẹ́ àmọ́ ọlá ẹ̀kọ́ ó ti jìnlẹ̀ nínú oní sífìhùn oní kàlàbí àràkà sọ́tọ́bà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ sún náà gbàmí sọ́tọ́bà جعل غزالي في الكفر إمام غزالي أول مقاوم فلسفة هو المسلمي ومن يقول النبي على السيد دعاء من القوان وعجل خروج منها أعطيكم آه، بأمكم عيب مقع لها النبي كيف يدعي بيدي دي يا حني شرع كل هي حلال داني عوافع ويقول لك دي ابن الطين لما نصلهم كم يرجع آه. aláyé náà gbogbo àwọn ti súnfí rí ó di yé náà lọ́fàá táwọn fi mà sí àwọn súnfí dáadáa tó bá ń sọ̀rọ̀ sọ pàṣẹ wọ́n ń sọ gan ni àwọn ti pàtìsẹ̀ rí wípé ọ̀kàgbọ́ kàkà ara ò ó di yé náà dáhùn lọ wani ọ̀rẹ́bí tẹ́yìn kánà ní sofiyan ثم من الله عليه صحبة شيخ الإسلام ابن تيمية هو وعصورفون هو أقعد ابن تيمية أعداء الله على يده هو أبنى سنة سنة لجل أبا أولا وسنة لولا وإمام تيمية حتى كان كني ربانيا وواجه عالم رباني ثم ربانيا تنسي سلام تطلق قد علماء الربانيون أودي àwọn ilé ìtọ́lọ́nù wọn خذي والله جاء جاءنا تتلوه بعضوبة كان ولا ترى القيامة نعم قالوا الثامنة ها تو الله سبحانك اللهم لا إله إلا أنت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين هذا كل يوم بنت العيله وعليكم السلام kò jábúrú كل يوم mẹ́ fún àwọn ọjọ́sẹ̀ mọ́lù yìí gbàkan ní wọ́n ìfọ̀kún mẹ́rin àti síkiri àti àgbẹ̀mọ́sọ̀rí àti àríyànmọ́sọ̀rí ọdí wà نعم شريعة عارف شنو هنقراهم عارف شنو هنقراهم لا àwọn òṣèlú yàn tọ́lẹ̀kà rẹ̀ ẹni wọ́n ń kúrọ́ mọ́ yìí àbúwátà láti àrí wọ́n ò ṣe òjé ìrìnkà súnà ló ń ṣe píọ́lì súnà sáàkì àwọn ṣe mo tíra àkíra mo tíra akida mutazila ni wọ́n pé fi manzila fi manzila bayna manzilatayn ó di èyí náà ọkọlọ àwọn tó mọ̀ ẹgbẹ́ bá sọ̀rọ̀ sí ẹ̀bá tẹ́kẹ̀ ìgbẹ́gbọ́ sínú tí a mọ̀ kíákíá rọ́pọlọ ọmọ tajẹ̀ ó di náà olùfẹ́dìlọ akẹ́lẹ̀ alàmì àwọn ìlànà ní ọgbà wọn ẹ̀kọ́ àmì yóò yẹn láàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà nìkan lókèlè rí kí bá ti pé àwọn ọmọ ọ̀dọ́ ìlú ẹ̀ka tó kí gidi bẹ́ẹ̀ tí àwọn bá sọ fún wọn pé àdéhùn yóò lọ ọ̀nà àti bí àjọ ṣe ń bákan náà ni. ẹni irú àwọn àmọ́ ju àrùn lè bá sáwọ́ wọn fara bẹ́ẹ̀ bàjá pé ní ilẹ̀ fún ọ̀nà ọmọ lójú sí kàtẹ́lẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀. onímọ̀ kọ́ọ̀sì problem láàrin súnà àti ṣúlẹ́sìn. ọ̀hẹ́ kọ́ọ̀sì problem èyí tí mo wá sáwọ́ ìṣẹ̀lẹ̀ pé kí ẹ bá kọ̀ fọ̀ wá káwo fún ní ẹ̀rí àbí òṣèré káwọn ló pé christian lọ́sọ̀ọ̀sọ̀ wá lérò kẹtẹ̀lì àti ọ̀rọ̀ yìí ṣe bá sọ̀rọ̀ wọ́n mú kí ọ̀ṣẹ́ gbọ́ bá sọ̀rọ̀ ṣètọ́n sọ̀rọ̀ ṣètọ́n olórí gbogbo olórí gbogbo ẹ̀lú ní ìdíjú ni wọ́n sọ ẹ̀lú nígbà tí abúrò rírà mú ó lóun ọkọ̀ ládùúgbà kan akọ̀ láti kò sí ìdáke ṣètọ́n ní ìṣúná ṣètọ́n ní sọ fún abúrò rírà bá anábìrì dùdú lọ́sọ̀ láàrín ọmọ ìkọ́rọ̀ àwọn àfáà ni àti àdìsí ni

ọyọ kò lọ bí ọfọ nù nǹkan rẹ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí ẹ bá ń kọ́ yẹn bá sọ ọlọ́gbọ́n dòdò ni ẹni wíyẹ kó dàbí pé ọ̀tọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ yẹn ẹni wíyẹ mú ń gbọ́ ọ̀rọ̀ ẹnìkan pọ̀ sọ̀rọ̀ pásọ̀ kan sí ìdùà ọ̀rọ̀ ń gbọ́ pásọ̀ ní kọ̀ǹkẹ́sì lọ́yìn náà ni láwọn ìṣẹ̀lẹ̀ àtàyè ó ní wọ́tọ̀ wà lábí àti táwọn wà yìí kí a máa lọ́pọ̀ ọdún nàìjíríà tí ó sí ọ̀nà pé owó ọ̀nà tó gbà tí ó sì fún yín pípẹ́ ohun pẹ̀lú àwọn ìyàwó àwọn ọjọ́ ń gbádùn ẹ̀sùn kan ní pẹ̀lú ọ̀nà fún yín. ilẹ̀ ti ṣọ́ọ̀tì ní sọ̀rọ̀ yẹn ọ̀gá ti fat nìkan ní àwọn pé alhaqu yóò lọ bìlà àdínlá lábẹ́rẹ̀ jà òṣìṣẹ́ tí ẹ bá sọ̀rọ̀ lọ́kùnrin قدوة والله تعالى عالم نعم السلام الله وبركاته السلام عليكم ọlọ́ọ̀bá lọ́rọ̀ ẹ̀mí bàbá àfà ní àti gbogbo wa náà wọ́n járe wọn pẹ́ gbogbo bá àdìgbọ́n ṣe àti ọ̀rọ̀ sí ti bá ń ṣe lọ́gbà ní ìpàdà fún wa aláwọ̀ àwọn tó ń ṣe fún náà kọ́ ló ń lè rí àmì wa náà. mo ní bèrè bíi méjì ní ìlú àfà. bàbá mi kì í ná. alákọ̀ọ́kọ́ ìbéèrè mi ní pé ní mo gbé tí apá kan ṣe wọ́n ní ẹni tí ó bá jẹ́ mùsùlùmí àpapọ̀ níjọ jẹ ọ̀làǹgbà ni ìbílẹ̀ àwọn ẹ̀sìn tó wá fẹ́ ẹ̀mí ọmọ bọ́yá síbẹ̀ ló ṣe rí ni àbí ó tún ní àwọn àlàyé kọ̀ọ̀kan nínú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní kí ni màá sẹ́ǹdì ìṣọ̀kan sí ọ̀ǹda ìbéèrè mi yìí wọ́n ní sẹ́yìn bá wọ aṣọ tó ní lóńgò níwájú ìkíní èèyàn oníhàn àti aṣọ náà wọ̀ ọ́ mo fẹ́ kí àwọn àpò padà wá ṣe àlàyé ìbéèrè tí mo béèrè yìí bóyá orí bẹ́ẹ̀ àti kò rí bẹ́ẹ̀ ká aṣáwá àlékún ramtula. wọ́n àlékún sọ̀rọ̀ ramtula wàrúfàtù wọ́n ní béèrè mọ́ ìbájú sábà fún gbogbo jama tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀. wọ́n ní béèrè béèrè pé aláàkọ́ ìbéèrè tí afá béèrè nípa ẹni tó kúrò jọ friday wọ́n ní wọ́n ní béèrè kọ́rọ̀ rẹ̀ sí òtọ́ ni òótọ́ ni wọ́n ní béèrè ọ̀rọ̀ béèrè sàárè lọ́dọ̀ rẹ̀ dáàmà ìbéèrè mẹ́ta wà nù sàárè tí ẹ̀rọ kú jíjẹ́ mọ́mì ní àlàyé tó wà mẹ́rin jíjẹ́ mọ́mì ní ọ̀ṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run tí yẹ mọ́mì ní tí yẹ dúró dédé tí ìṣòro pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run fi yẹn ṣe karama fún máa béèrè mí ni wọ́n fi lọ rẹ̀ àmọ́ béèrè sàárè nípa mọ̀ rọ́bù máa dínú máa dé yòókù máa bá ti kọ́ àwọn zákà lọ́jọ́ àwọn ilé ìlú níbi lọ rẹ̀ wallahu ta'ala alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa ẹni tí wọ́n wọ sọ fún ní píktọ̀ ní ara ewé ìtọ́fẹ̀ hàn pé bó o ní pé kò dé òun a ó ní òun irú ẹ̀ kan láàyè ni ìpínlẹ̀ àlébì sẹ́lẹ̀ nígbà tí ọwọ́ orí ẹ̀ ń tọ́ ọ̀sùn báyìí ó ní ọ̀sùn kó kíkà mọ̀ padà ó láwọn akọ́ bá gbogbo owó aṣọ yẹn kírun mọ́ ní sọ́wọ́bìnrin pé tí ó pẹ́ kò ní ìrora ní àlébì ọ̀dọ́ kó kíkà mọ̀ padà àmọ́ yóò pa àyẹ̀bá ìròyìn ni ó dìwà lọ́fàá lọ pé àti inú ilé ni àti ká ní èyí gbọ́dọ̀ máa wọ fúnfọ́ jẹ́ tílípìtì alákòókò kírun àti ìgbẹ́ lọ Allahu ta'ala alam olùmọ́sá fi yíwa kó kó sàkóná lẹ́sàn rẹ̀. wọ́n ní asalaamu alaykum wọ́n ní ẹ̀sùn kan tí àwọn bá ẹni tó mí sí rákà méjì àkọ́kọ́ nínú eh, ìró ìṣá ẹ̀ hmm. tó ti mí sí rákà tí ó ti ka tí ó sókè nìyẹn hmm. wípé gẹ́gẹ́ bí ìpín ìmọ̀ àwọn àǹbàdé àti ìmáàmù ṣáàbí sọ bóun ni ó ṣe san ìlú yẹn padà. alhamdulilah ẹni tí ó wá kí wọn ṣe àìsí ní ìsìnlẹ́kà aláàkọsílẹ̀ kejì omi ìsìnkìrá fati àti súra tó kì ní ọba fati ànìkan jẹ́jẹ́ ní option méjì àjíṣe yẹn kọ́ pé alébìsàn sọ́dọ̀ pé tí máa ń bọ̀ wá sí ẹ̀wọ̀n ẹgbẹ́ wọn fọlọ́balẹ̀ ẹ̀mọ́ kanjú ní tí wọ́n bá kẹ́ẹ̀kì ìfúgbọ́bọ́kùnrin ẹ̀ kọ̀m̀plìtì rẹ̀ àti mú ṣẹ́gbẹ́ ẹ̀ kọ̀m̀plìtì ẹni then ìtọ́ ọba ẹni one and two ìtú ìkọ̀m̀plẹ̀ ni three and four tí wọ́n pé ó kè jẹ́jẹ́ ni àmọ́ àdúgbò pé èyí tí wọ́n bá kẹ́ẹ̀kì ìdúgbọ́bọ́kùnrin fàgbò ìdúgbọ́bọ́kùnrin kẹ́ẹ̀sán padà sakọ́fẹ́ sọ̀rọ̀ ni ọ̀sán fáàtì àti súrà ọ̀làǹdókè tó bọ́ fún yín fáàtì àti súrà one and two ló bá fún ọ òun lọ́ọ̀sì padà yóò wá jẹ́ pé ètò fi ẹ̀mí three and four òye ọmọ ètò fi dájú báyà fún ẹ kí ẹ̀rọ tí ó gbé ẹ̀rọ fi dájú pé kíkẹ́ tí bí wọ́n bá dàrú pé one two three four bí tí wọ́n bá yẹn ní one and two tiẹ̀ bí tí wọ́n bá three and four àwọn tó wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí kìkì wá ní ara ọ̀ bí tí wọ́n bá fún ìmọ̀ bẹ́ẹ̀ tán ìjọba sí ní three four one two muna cikin dai a mai kawo da ta ku a tin mu yanzu ko su ne bidiyo kawai kawai ne sallahu ta'ala alam wa alaikum assalam wa wani orúkọ àwọn fún hashim láti Ìlọrin wọ́n ní ẹ̀dàkùn ẹni tí ó rìnrìn àjò lọ́bì kan tó bá rí ilé lórí kíkọ́ kan ní ìlú tó lọ yẹn di wípé wọ́n fi lù kí oṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ ìwé gẹ́gẹ́ bí súnà àti ìrùn ẹni tí rìnrìn àjò ìrùn ẹni tí rìnrìn àjò kọ́sù lẹ́sẹ̀ yóò máa kí lọ báyẹn fún gbogbo wa tí ó lò nílùú yẹn ni àbí báwo ló ti yẹ kó ṣe. báyìí tó wẹ́ kí ló jẹ̀má èyí tó ti dájú ni kó máa kí wọn pé tọ́kọ́ fẹ́ kí ló jẹ̀má kó máa kí wọn pé àti pé àwọn náà jẹ̀má ni wọ́n gbogbo àlùmọ́lò ń bẹ̀ kó máa fi kọ́ sọ̀rọ̀ tàbí kan lọ sí ìlú snow snow yìí wájú lọ́wọ́ ìjẹ́kọ́lá olùmíjì mẹ́fà gbogbo ẹ̀ kọ́sẹ̀ lókì ló nìkan ni ìdí kọ́sẹ̀ lókì ti gbàdá ọwà ní fi kí o súnà ti sẹ́ẹ̀lì sábẹ̀k ó di wa àmọ́ tí wáyé pé jama wà ń bẹ̀ títí jama bẹ̀ kọ́mọ bá wọn kéèké tó kí ẹ̀ fẹ́ jama wájìbì ni kí ẹ̀ máa fi kọ́sẹ̀ súnà ni wallahu ta'ala àlà. ìbéèrè wọn lẹ́ẹ̀kejì wọ́n ní àwọn sin adìẹ àwọn sì nígbà táwọn òkú ti yọ ìdáwọ́ ní kí olóńgbò yẹn ti jẹ òkú àjẹ ṣé tí ó yẹ kí àwọn ọmọ gbà láyè báyẹn àbí. ọlọ́mọ bẹ olóńgbò ọ̀kẹ́ ti aráàmù ní kò wọ́n jẹ òkú àjẹ àwọn ọkùnrin yẹn ní aráàmù ní ká jẹ òkú nǹkan olóńgbò oúnjẹ ti ẹni òjò náà lè kí nípa fẹ́ jẹ olóńgbò yẹn dákú báyà ọjẹ ẹgbẹ́ níbi wa tó kò sábà olóńgbò wọn lá òtí àlàkọ́lá àwọn gálẹ̀ máa tọ́jú ẹ̀fún ìjọba gbọ́mọ́rí tọ́jú ẹ̀fún ó di náà ولو تقوم لك على اسم ربا وقل واجباتك العيادة سبحانك اللهم بيامك نسر ولا اله الا انت نتنفق راصب اليك